biggest amount of money I gave my mother was 500 naira. And that was the first time I gave him money. I gave her money. And struggle by money at 13 name. Kò sí future, kò sí shots. I gave her 500 naira first time. Ọjọ́ kẹta ni wọ́n kú mo dẹ̀ ṣe gba 500 naira nínú ilé wọn. Ọjọ́ tá a wá páàkì wọlé wa. Ilé kíṣìn kékeré kan báyìí tọ́lọ̀ nǹkan fún wa. I don't know kọ́ fẹ́ sọ̀kún sunkún mọ́ndúrì. Ah! kí wọ́n mi lè wà láyé báyìí but see God téèyàn bá kú lórí ìyá ẹ̀ ìyẹn ò make sense so ayé ọpẹ́ yọ. Yeah, if you are happy to be here, please put your hands together for yourselves. Àtẹ́wọ́ yẹn dáadáa dáadáa apáyé àtẹ́wọ́ yẹn ọdún tó fẹ́ lò láyé kó tó kú. Má ṣàkọ́ o. Bíbélì sọ pé àwọn ọ̀run sọ̀rọ̀ òru Ọlọ́run àti òfurufú fi ṣe ọwọ́ rẹ̀ Ọjọ́ ní ọjọ́ fọ̀ òkò sí ibìkan tí a kò gbọ́ èrò wọn ìró wọn ńlá ayé já prophesy in the kingdom of God and receive that tí mo bá wọnú ẹ̀mí ẹ máa tù mí lára tì ah pastor Taiwo Akíntọ́lá ó tó máa ah, mi ó ti tó ní àṣetì ó tó àdúgbò ẹlẹ́pàá àtẹwọ́ etí àdúgbò ẹtí wọn àdúgbò sixty bẹ́ẹ̀ tó wá pa etí wọn ni wọn fọ tó ló dé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. ọlọ́run ní tẹ́ka tètè kú a tètè dé a ní tètè lọ ìlú èkó la wà ọlọ́run tó ní kẹ́kọ̀ọ́ orí bó ṣe rí kí nàìjíríà orí bó ṣe rí kí ti gbé kò sọ ọmọ àwórì bí ọmọ àwórì kí ti gbé ó bẹ ti gbére lẹ́ẹ̀dọ́ yín ó ń gbére lẹ́ẹ̀dọ́ ti ká mi ẹ̀yin ọmọ olúwẹ̀ wo ẹ̀yin ọmọ àgbódèrè iwájú ọlọ́kọ̀ mi sowó ìkúlé ọlọ́kọ̀ mi ṣèjìbà ìrẹ̀kẹ̀ ògèdègbèdè ọlọ́kọ̀ mi tàn jẹ́pẹ́jẹ́pẹ́ lójú omi ọmọ káfọ́ pàwà káfà jẹ̀wọ̀ wọn ní ẹbí adọpanù kádàjẹnu kámọkèlè débi ọwọ́ wakọ délé ìṣẹ ìmọlé ọmọ irinwó ọpa ẹgbẹ̀rún àjẹ níjọ tọpa àtàjẹ. mo kí folúkẹ́ dáramọ́lá rèmí mi mi rèmí mi folúkẹ́ dáramọ́lá God bless you àti rèmílòmílò rèmí sùrùtù rèmí sùrùtù lòmílòmílò God bless you my sister. Ìyá Yomi Adeyemi, my brother, you're welcome. That's an actor that no any actor in God bless you. Bebe, Bebe Musiliu. Bebe.